السلام عليكم ورحمة الله وبركاته ألو قسم ونمر الله وسيدك وبسيري يا صلي يا صيدتنا نريك في رمضته نريك في رمضته برم في مصريك الجوكي نيجا في فوا يذكر هذا اسم الله يصل القيامة ليا تمام ما أنفاني يتيو جاء في أدنى وجوانا lọ́sọ̀rọ̀ fún ibi orúkọ ìjòkó báyìí èyí ti máa wà ní ẹgbẹ́ ní òní bẹ́ẹ̀ ní ìgbéná bá tó ní lọ àbí ètò àbí wọlé ìlàtọ̀ rọ́jú ọlọ́ àmì àbí tàbí tí ó kún ni olùgbé bàtà méjì àbí mẹ́ta òná lọ́rọ̀ ìjòkó tí àwọn èèyàn máa ń jòkó lẹ́yìn nínú kí àwọn èèyàn jòkó lórí tí ó ti wọ́n láǹfààní ti dúró yẹwọ́ áfíọ́ láyé àti lọ́rùn àbí bá jòkó lórí ìbádọ́mọ pé يدوره في الدنيا والآخرة يكون يضع لي يكون يضع له àdìkí wọ́n tó kọ́ lórí ìkan tó ṣe pé tó sọ ikú sàǹfàní lẹ́sìn ní kò nílìra àwọn alẹ́ ìlọ́jẹ́ ní tó lọ́jọ́ gan irú jòkó lọ́jọ́ kí àwọn jòkó wọ́n lè fi pé ìdí èèyàn ó pẹ̀sán níwájú ọlọ́run tí ó fẹ́yàn láǹfààní láyé àti lọ́run náà ni ليه لقضية الله أمر الله سبحانه وتعالى الذي يتم إما لا دعوة ونكيه ويسميه في أرم وبعد ولي الدعوة أو تيو في نفسي وقلنا له النبي أرم iṣẹ́ tí àwọn ìlọ́dí ọlọ́run wá jẹ́ fún wa pílà mẹ́ta oná ló gbé dúró ẹgbẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn sálàyé fún wọn. ẹ̀rẹ̀bọ̀dì tí ó wá jẹ́ mùsùlùmí tó bá gbàgbọ́ bí àwọn pílà mẹ́tẹ̀ẹ̀ta yẹn dáadáa ẹ̀fẹ́ rẹ̀ ti dúró dáadáa. Bí ẹ̀bá wá gbàgbọ́ ilé ẹ̀ dáadáa, ẹ̀fẹ́ rẹ̀ yóò ní dúró dáadáa. Inú kí èèyàn má gbé sí pàdé ọlọ́run àbí tó gbé àpò àbí kọ́tà, ìkọ́tà ti kan náà. Torí ẹ̀ ló pa tó já sí pé ohun àkọ́kọ́ tó jẹ́ pílà àkọ́kọ́, òkú àkọ́kọ́ nínú tí ó gbé ìpèsè àwọn ìnáwó ọlọ́run dúró, òun náà lè tẹ̀síwò ọlọ́run المتصوف المتصوف المطلقة ìtàn ìgbàgbọ́ àwọn èèyàn sí àbí ọkàn àwọn èèyàn ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹni ọlọ́dúnkú nìtò àwọn ọ̀rọ̀ ìgbàgbọ́ òní nọmba wán nínú tọ́lọ̀ mọ́ fi rán òjì sí ọlọ́run ẹ̀rì lọ́wọ́ nínú wa Muhammad sallallahu alaihi wasallam orílẹ̀-èdè twenty three years tó ti jí sí ọlọ́run nǹkan bíi lómi máa rọ ìgbàgbọ́ tí òun tó ní pé òun dé lọ bí ìgbàbí ọdún kẹtàlá ọdún sọ ìwọ̀n bí ọmọ ẹ̀yàn ọwà mùsùlùmí nígbà lórí wa ń jẹ́ ẹ̀sìnlẹ̀ ra ń jẹ́ ìṣẹ́gbẹ́ wa máa wá ní ìgbọ́gbọ́ ìlú ọdún nígbìlá bí mẹ́tàlá òun náà ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àdìọ́kàn ẹ̀rẹ́gbọ́n ìjọba strong níbẹ̀ yẹ àwọn ìtókù inú ọ̀rọ̀ ẹ̀sìn ìjọ́ lè rọrùn lọ́wọ́ ìbálòpọ̀ ìlú mi òun ni kọ́ńtẹ́ ìgbéyẹ pẹ́rẹ́jì láwọn iléeṣẹ́ wa lọ́dọ̀ tí wọ́n lè ní àtọ̀pọ̀lọpọ̀ ìlú mi káàkiri ayé àyàfọ́ máa yí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n ti ní kọ́ńtánì fún kí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ torí ẹ̀ a máa ní bùkátà sí ká kọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ especially nígbà tá a rí àwọn nǹkan tó wọ́n kó sí nínú àwọn ẹ̀tọ́ tí ọlọ́run ti lé ṣe àbí ìmọ̀ ọmọdógún pẹ̀lú ọmọ. wọ́n rà wọn tọ́lá nǹkan jọ̀nà ó kọ́ ilé bí ilẹ̀ bí ẹni ẹ̀bọ̀ ọlú ọkàn ẹ̀bọ̀ ọlú orí ahọ́n ẹ̀bọ̀ ọlú òṣè àwọn ẹ̀bẹ́ta mẹ́bọ̀ wọn ń gbà wá sáyé òyìnbó ilé bá ti sọ̀rọ̀ ń bá so pé yóò ọlọ́run lọ́kàn ọ̀nà ọkàn wa ló mọ̀ jẹ́ ní ìgbàgbọ́ta ní bákan náà orí àwọn wa ló mọ̀ sọ. Ohun ìgbàgbọ́ òun náà ni ohun àkọ́kọ́ láti ọdún já pé ọ̀sẹ̀ àkọ́kọ́ láàrin oṣù nígbà àmọ́ sábà fi gbé yẹ̀wò náà nù. Èyí náà ti mọ nílé ẹjọ́ àbí tí abọ́rọ̀ náà dé òun náà làwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀dọ́ wọn náà méjèèjì náà ló ní ìfẹ́fẹ́ dárí ṣe ó ti dé sílẹ̀ ọlọ́mọ ti oṣù wáyé wà jẹ́nà ọgbọ́n tí ẹ̀ ọ́ ṣe ìṣẹ̀lẹ̀ yóò ìbàjẹ́ yóò ìbàjẹ́ òun náà wájú ọlọ́pọ̀ gbé ìgbìnà sí wa ìyọ̀gbọ́dọ̀ ló ń dára lójú bí ọba ti dára rẹ lójú ní ìbẹ̀ náà ló ti wú ìtàn ọlọ́run kí wọ́n sọ́lá ìmọ̀ wa dúró ohun ẹlẹ́kejì tí ó pàtàkì tí àwọn ànábì ọlọ́run tó máa mú wá òun náà ni wípé orí bí ọ̀rọ̀ gbàgbọ́ èyí tí ọkàn ń lè ṣe nínú rẹ̀ ló pọ̀ jù ọ̀rọ̀ ìgbàgbọ́ ọkàn làmọ́ fi ń fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọkàn ọjà pé iṣẹ́ yóò wá tọ́ka sí bá alágbà nínú ọkàn sígbà tó bá strong a lè fara gbolẹ̀ fọ́nà a lè fara gbolẹ̀ fọ́nà yẹn ló fọ́n tó jọ sí ànábì sọ́kọ́ bá ọ̀yọ̀ sọ́lá bá ti sọ fún wa wọ́n yìí ní pé kí ọlọ́rọ̀ gbé ìdílé òkàn bọ́ sí ìlú fún àwọn mùsùlùmí ìdílé pé táwọn ìbẹ̀rẹ̀ ẹ máa gba àwẹ̀ lẹ́rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ máa yọ bàtà ẹ̀ ó dàbí sọ̀rọ̀ àjì ọ̀rọ̀ ẹ̀ àdúgbò rọmọdọ́ yóò máa di ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀yọ́ tó ní lẹ́yìn yẹ káàdì ọ̀dọ̀ ìdí ìdí ọlọ́run nígbà tó di ọkọ̀ kẹ̀kẹ́ ogún tó di ìdí ọlọ́run ọlọ́run tó ti lẹ́yìn o tó ti rọmọdọ́ lọ́rùn ẹ̀yàn fáwọn ẹ̀wọ̀n di ọdún ẹ̀dógún ẹ̀yọ́ tó ní lẹ́yìn yẹ káàdì ọ̀dọ̀ bí ẹ bá ti wo zaka náà ẹ́ wọ́n ti fi irun wọ́n tún máa hàn ìbáta abẹ́rẹ́ sọ pé àpò kan náà káàdì tó kó mọ́kà ẹ́ nígbà bí ọdún kẹta láǹdì ọlọ́run ti ìrún lọ́rùn yẹn bẹ́ẹ̀ náà ti ní àzàkà àdúrà sọ hajj máa wọ́n máa ń pè ní iṣẹ́ ìgbẹ̀yìn ibi iṣẹ́ ìgbẹ̀yìn ìmá bàbá wa tí wọ́n máa ń pè rẹ̀ àwọn olóòtà àti sọ púpọ̀ wọ́n ti ẹ̀ta ojú aláṣẹ alẹ́ ìta fún ọ̀fẹ́ ní àwọn orígun gbàgbọ́ àbórígun ìsìláàmù mara àwọn òní òwúrọ̀ ẹ̀ kí èèyàn kan ní tẹ́lẹ̀ gbọdọ̀ máa ń nì àrí kí gbàgbọ́ ìyẹn bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ kọ́ <laughs> èwo ló kún súnmọ́ tó mẹ́sì sílẹ̀ ọ̀la ètò sí àfihàn ìdílé pé tọ́ba ní bá ṣe àgbà ńlá ìlà ilẹ̀ ọ̀la tọ́ba sọ nígbà tó wò yọ àbá kárí pé àwọn fún àwọn sáyáwà ìlú kọ̀ọ̀kan sí ìyọ̀nù ìdílé pé ìlàjọ́ lọ́ọ́ ونحن أشهد أن لا إله إلا الله كل الإمام الجميل يقول لك أنه في مجمع قنفوسي يقول إذا حان الوقت يبقى حسبه إلى so ìgbàgbọ́ àti ìrún wọn so mara wọn tẹ́gbẹ́ sábà wọn bá lọ bá ní at least èyí bẹ́ẹ̀ kí omi ọgbọ́n kan nígbà tó ti gbọ́gbọ́n gbọ́ ọ́ kó bọ́ sọmọ́ kó súnmọ́ rẹ̀ kó tó di gẹ́gẹ́ ní o àwọn ọ̀sọ̀ pé ọmọdé ń jẹ́ ọmọ yẹn àbí ìyẹn bẹ́ẹ̀ rẹ̀ kí ni o al-muharram al-muharram olóyè kó oṣù mahama lẹ́yìn tí ó gbọ́ náà gbọ́ ẹ̀rọ pé kí rọmọdán tó tọ́rọ yàn fún ló mọ̀ lọ bí oṣù mélòó ẹ́ bí oṣù ẹlẹ́kẹ̀ẹ́sán ẹ̀rí yóò lóṣù mẹ́jọ tó dà kí rọmọdán tó kàn fọ́ sílẹ̀ ẹ̀yìn láti mọ̀ pé kàkà ẹ́ ìwé kàn fọ́ sílẹ̀ fún yàn ilé àmọ́ máa la ka máa dá àmì ẹ̀sọ́ ọ̀gá ìrẹ́ ìdájọ́ ẹ̀fà ọ̀ àtàwà máa ń gbábà àjọ máa ń yàn fún yàn ju before hajj fábí ju àtàjọ máa yàn fún yàn lọ́dún ẹ́ mọ́lọ́kà mi sọ wà hálà àléhì àhàwù rẹ̀ hálà àléhì àhàwù ọdún kan wá kọjá lé lórí so adìsí kú kí ni adìsí bí ẹsùn méjì ìyàtàkàjú ọmọ yẹn ó ti tìrì bí owó tó ti fẹ́ áìsìkáì títàkà ní ọkọ̀ yọ ní àbí áìsì ní ọ̀nà òun ni yóò kọ́ sí inú ẹ̀ kàkà sílẹ̀ kí lọ́pàá torí pé kàkà ló ti kéde òun ló kọ́kọ́ jẹ́ ọ̀ràn èèyàn pọ̀ sí kàkà lè kàkà lè mọ́jú ọ̀ràn èèyàn fún yẹn kí á di sí jẹ́ ọ̀ràn èèyàn fún yẹn ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀gbẹ̀mọ́ ilé ẹ̀bá tábì káwọn obìnrin gbọ́ sí mọ́ ọ̀rọ̀ tí kí n kọ̀wà gbọ́ ní ẹ̀sìn láti fọ́ra حديث معاوية بن أبي سفيان حرب بن أمية الله عنهما أنه رسول الله صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين ìmọ́rù Muawiya ọlọ́gbàrin fọ́nkẹ́wọ̀n wọ́n láwọn ọgbọ́ta náà bí sọ wípé ẹnikẹ́ni tí ọlọ́gbàrin gbàdáadáa lérò pẹ̀lú ẹ̀ àwọn máa fún lágbóyé lórí ẹ̀sìn ìgbàdí máa ti láàbò wọn bọ́rọ̀ gidi tí ò lágbóyé ní ara gbóyé náà nù tẹ́sà ká lè jọ́ra yẹn fún yẹn àbí ájí lè jọ́ra yẹn fún yẹn kọ́bílá zaka bífọ́ zaka báwo ni ó yá. náà bóyá tí èèyàn bá lágbára tó èèyàn bá wọ ní zọ́ọ̀bù ní kò ní yọ zaka ọ̀ ájí ìsìn ìta barakallahu fikum ọ̀nà kan èyí olówó àti yọ sàkà tó gbé nàìjíríà ló kùnà rà àmì sọ kò ní lè sọ́ọ̀bù lọ́wọ́ àti lè sọ́ọ̀bù lè kéè iye tí ó yẹ kó wó dé kábí yọ sàkà nínú ẹ̀ tó yẹ wá tó bẹ́ẹ̀ ọkọ̀ wà lọ nínú tí ẹni yóò wá ní ó ìsọ̀kó bẹ́ẹ̀ lọ sí àjì èyí àti ọ̀pọ̀ tó tà fẹ́ lọ sí àjì owó tàbí yọ bàkání ọ̀ kó jù bẹ́ẹ̀ lọ. ọ̀nà olúwa fẹ́ gbàjọ́ ọ̀ràn yẹn fún before sàkà àti ọ̀nà owó ní hajj ló fẹ́ gbàjọ́ ọ̀ràn yẹn fún before sàkà olùfẹ̀lẹ̀ bẹ́ẹ̀ olùfẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní lè sọ́ọ̀bù lọ́wọ́ tí ó fi yọ sàkà kò gbọ́ ló jìnà àìjílẹ̀ súnmọ́ ẹgbẹ̀ bá sọ wípé ìfọ́ àtúmọ́ lónìí ẹlọ́fíà ẹlọ́fíà tọ́lọ́tà ń sọ yìí ẹni ẹsẹ̀ ní kò sí ìlọ yá jíjẹ ń pé ẹ̀fọn náà ló dọ̀rùn wọn yìí tó kù nọ́fíà nọ́fíà nọ́fíà nọ́fíà tẹ bẹ́ẹ̀ ká máa fi tẹ̀lé ra wọn gbogbo ìgbà tọ́lọ̀ bá ṣe ní rọrùn fún yẹn tí ẹ máa kórè hajj tí ẹ máa kórè umra nọ́fíà lè pàdé gbogbo ẹ̀yẹ hajj wọn umra ẹ máa fi umra tẹ̀lé umra ẹ máa fi hajj tẹ̀lé hajj nọ́fíà tó máa méjèèjì wọ́n máa ń gba ẹ̀fẹ̀ lára ẹ̀dá àti ẹrù ìlú láti máa fẹ́ iná iná bá tàn tán lára ní gbogbo ọjọ́ alẹ́ máa sábà nù. náà kí la fẹ́ràn lábẹ́ ilé ò lè pe ájì tí wọ́n bọ́ mi lè ó ti sọ ájì di ọ̀rọ̀ ènìyàn fún ògbó bẹ́ẹ̀ gbé mọ́ àwọn pé mo fi yọ bàtà mi wọ́n ni, táwọn sáà kìí lọ àgbọ̀ nìyí ìwádàgọ̀ nìkan aláìbájọ́ ilé ẹ̀sìn. pé pé àlhájú nígbà sí arábìnrin kan fúnra rẹ̀ واجب على الفوق أم على التراخي si ọ̀nà ni ọba akẹ́kàkà jù sí rí àbí ọ̀nà ni ọ̀pẹ́ yóò tọ́ ọ̀nà ni ọ̀lẹ́gbà tó sí lọ ọmọdọ́wà ní ọ̀dọ́ lọ́gbọ̀n ní òòlè problem ọ̀tọ́kùn síwájú òòlè problem ọ̀fọ́dàkùn síwájú òòlè problem wọn àfákùn ní yẹ wájúlú ayẹyẹ alátàrọ̀ ọ̀rẹ́ yẹn láti yóò tọ́ ṣùgbọ́n yẹ́lẹ́ àwọn bá ní ó ti yàrí pé no capital no tí ọba ní àǹfààní kan lọ sí àti lọ́dún lè tọ́ ọba lọ tí èyí ọdún lè káàjì tó ń bọ̀ ẹlẹ́sẹ̀ lọ́mọ jẹ́ wá bí ọlọ́ wọ́n bá ní ẹ̀fẹ́ di ẹ̀bí bẹ́ẹ̀ tẹ̀lé lè máa pọ̀ sí ìyẹn náà tẹ̀lé tó jẹ́ ojúlówó ọ̀rọ̀ lè ló fi lékè lọ́rọ̀ èyí ní kápá pé ó ọdún ìgbà tí ó bá tó tí ó fi lọ sí hajj yìí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà kàkà máa dábàá jọ ọ̀rọ̀ yẹn fún yàn before kìnìún before hajj. wọ́n á mú hẹ́ẹ̀ lápòótọ́ òun náà ni pé iṣẹ́ táwọn ẹ̀mọ́ ní ọlọ́run ọba wá jẹ́ fáwọn èèyàn nílà mẹ́ta òun náà ló gbé dúró nílà ẹlẹ́kẹta ẹlẹ́kẹjì òun náà ni ìfi àwọn ẹ̀ka ara wa káàkiri ọ̀sìn fọlọ́ òun náà làwọn ẹ̀jọ́ Òrìgbẹ́rẹ́ ìgbọ́ kéèrè pé títẹ́ náà láti fi yọ sàkà títẹ́ kọ́. Ìmú lẹ́ yọ sàkà, owó òsìlé kò ní kó mọ́yàn lé sí aṣọ, ọ̀sìlé rí ilé lẹ̀. Ilé ìsáfà ṣe ìtọ́ta náà lọ́wọ́ fún àbáríkà sí, wọ́n ti ní sàkà owó ẹ̀. Àṣẹ́ta mọ́ fara ṣe náà. Bákan náà sì ní ilé ìjọba, alhaji, hajj náà, ìṣẹ́ta mọ́ fara ṣe mas vamos mọ́ pè fara pé ó bá lọ sí hajj kó fi ọ̀dọ́ lọ ní kó fi kí ni o agbára mọ́ lọ tí ẹ bá fi àgbàlagbà ara lọ sí sẹ́ hajj kò ní gbádùn hajj yóò sì jẹ́ la bíríkì báwọn èèyàn kò sí náà yóò jẹ́ báwọn èèyàn ẹgbẹ́ ò bá sí ìrẹsì ìrẹsì rí ìpínlẹ̀ ìṣọ̀ yóò fi yé wẹ́ẹ̀ bá mọ́ pé sí ìgbọ́ àwọn tọ́jú òde wa lẹ́gbẹ̀dẹ́ àdéjọpọ́júmọ́ lè káàrọ̀ jẹ ìjọba ní àwọn mẹ́rin yẹn tọ́lọ̀ sí àti alámọ̀lẹ́lá ẹ̀rí ogun ẹ̀mí ṣéjì compare to the thirty years lásìkò tí bàtà àwọn tó ń wọ́n kúta tó yẹ́yẹ́ ló lè lè níjọ́ láwọn sọ pé ní thirty years lọ sókè wọ́n ní ọmọ sí ọmọ sí ọmọ wọn kéékèèké lọ sí àjì ó rà tó lówó wọn lè ní kó lọ sí àjì wọ́n ní ọmọ mélòó yọ nígbà tí ìsinmi bàtẹ̀ bàbá ẹgbẹ́ sí lọ tí wọ́n tó gbẹ̀rù bàbá rẹ̀ sí lọ tí bàbá rẹ̀ bá dínú ojú òbí sí tí bàbá rẹ̀ bá gba náà tó tó nígbà lójú ọ̀rẹ́ òkú ká ń pọ̀ tọ̀tọ̀ so àwọn tẹ́wọ̀n yìí iṣẹ́ tá a mọ́ fi ẹka ara ṣe àwọn tẹ́ta mọ́ wá fẹ́ka ara ṣe pọ̀ ìyẹn ní àwọn afá Islam ni wọ́n máa ń pè ní alifiki olè Islam ní àlàyé lórí àwọn ọ̀sẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ tó tó òní wọ́n pè ní alifiki hu alìsìlámì àgbọ́yé títí ìwé nàìjíríà ẹ̀yìn wọ́n lò bẹ́ẹ̀ ni láì bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí ń gbẹ́sẹ̀ completely ló dé di fíkì parisọ́bẹ̀tì wọn wọ́n gbọ́n lékè ń parí fíkì rẹ̀ ẹ̀ terminology fíkì bá yẹ nípìnlẹ̀ Islam àwọn mùsùlùmí mọ̀ àti tí wọ́n rí dé ó ti fi àwọn tẹ́tà lọ́pẹ́ kára sí ilé kan láwọn lọ fíkì fún lò ó ti dórí ọ̀rọ̀ ìgbàgbọ́ Àlẹ́bí tó lẹ́yìn tọ́lọ́ bá gba dáadáa lérò pẹ̀lú ẹ̀, ọlọ́run fún lápò yí ẹ̀sìn àpọ́lé wọ́n pè ní kéjì. Àpọ́lé yẹ wá rè bá ṣe ní ìdí àgbọ́yé irun, láti ìdí àgbọ́yé ìgbàgbọ́, àgbọ́yé gbogbo lẹ́sìn ni wọ́n tó wà ní àdé ìfisójú kan lè san wípé àwọn tẹ́fà ń tẹ́fà ara ṣe. Sọ àwọn tí wọ́n tẹ̀ ní ìgbẹ̀yìn tó àwọn àfáà tí wọ́n ti lọ, àwọn ni wọ́n ṣe kéde wọn mọ́ terminology wọn, ó sì wọlé kábàkì gbọ́n tán sọ yìí. Ìwọ́n náà láti mọ̀ pé sọ pé fídíò ọ̀rọ̀ tí kìí sọ́rọ̀ àkídà ló ń bọ̀. Bẹ́ẹ̀ ni àkídà tàṣájú ìlàmọ́lá nígbà tí è àkídà sọ fún ẹ ní èdè fíkì. Ọ̀pọ̀ tí kìí ṣe fún mọ̀sẹ̀lẹ̀ ìjọ. Àgbọ́yé ohun tó dájú rẹ̀. Àwọn tẹ́tà ń fẹ́ kára ṣe oníbi ẹ̀. Ìtẹ́tà ń fi ọkàn ṣe oníbi ẹ̀. Àwọn ìwà wa àlejò fíkì fíkì lẹ́ àtìláàtì. Tòbí báwọn àfáà láti lè jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó yé wa òun náà ló fa tí wọ́n fi mú tàbílọ́ọ̀dì wa wọ́n máa wá lo síkì fún ọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ ìwọ kíkí ọ̀rọ̀ zàkà ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ àtìpé akọyàwó ọ̀rọ̀ afẹ́yàwó ọ̀rọ̀ àtìkíyọ àǹtọ́mà àti gbogbo àkókò ẹ̀rọ fídíò tẹ́lẹ̀ ìtọ́kùn àgbé ilé ìsinmi bá wọ́n ti háwlé lórí ìjòkó iná gbogbo ẹ̀nà àwọn tó máa gbé yẹ̀wò ṣùgbọ́n mo tẹ́tẹ̀dá máa ń fẹ́ ká ara ṣe lẹ́yìn tí àǹfọ̀kàn ṣe tó jẹ́ ìgbàgbọ́ sí ọlọ́run fẹ́ ká ní ìgbàgbọ́ ní tó ga jù nínú ẹ̀ tó náà ní asọ́lá irun kíkí náà irun kíkí náà ẹ̀ torí ẹ̀rọ pàtó jẹ́ pé jẹ́lá ní fẹ́ra kíkì pápá kan bá ṣe tó wá fún gbogbo ẹ̀jọ́ tán ọ̀rọ̀ ìwọ̀n náà ni ó pọ̀ jù mẹ́ pé náà ní lọ́mbà wọ́n gbogbo tẹ́lẹ̀ ẹ̀mọ́ fẹ́ ara ṣe pátá kò sí ètò sọ́ọ̀gì tó yẹn sáfà tó fi pé àdọ́là lọ́nà sọ́wọ́n lọ́rọ́ ní ọlọ́ hàn ẹ̀ka mú ọmọ tí ó yẹ ká lọ sí ṣọ́fí ọlọ́gbọ́ wà ní ọ̀sán ó láwọn òrí nínú àwọn òrí tẹ́lẹ̀ ẹ̀mọ́ fẹ́ ara ṣe tí ìyàbá yà á gbé ìgbésílẹ̀ tó yà á sọ yẹn títí ìfèrí tó dàbí wọn gbogbo tẹ́lẹ̀ ẹ̀mọ́ fẹ́ ara ṣe pátá tí ìyàbá jùlẹ̀ tí ìwádìí ìyí tó yà á sọ yẹn títí ìfèrí tó dàbí wọn يقال لنا صفي الأهل الذي بيننا وبينهم ترك الصلاة ويرك الصلاة فمن تركها فقد كفر ìgbẹ́gbẹ́ láti láàrin àwa àdíjà tó ti ń jẹ láàrin àwa àtàwọn tí wọ́n ti ń jẹ mùsùlùmí òun náà lè kí ní ìrùn ẹni bọ́dí tó bá ti sí ilẹ̀ ẹni bẹ́ẹ̀ ti tètè fi ń sọ̀nà torí ẹ̀yìn wọn pàtàkì púpọ̀ ní àwọn ọ̀rọ̀ tí a fi sọ síwájú àwọn ilé lọ́gbà fi wípé kò wúlò fọ́nà sí à ń sọ fún ọmọ akẹ́kẹ́ tó lè fi aṣọ inú ọdẹ ẹ́ lọ́wọ́ ìjọba padà sáyé náà ṣùgbọ́n tí wọ́n fi sọ tí wà ní ẹgbẹ́ yóò tún mọ fún wa ní ìdáhùn sí àtẹ̀sí ìwọ sàbá wọ̀n òjò kẹ́lẹ̀ wọ́n tó lè máa rí ilẹ̀ dáadáa ìmọ̀ gbọ́ tó gbọ́ wá gan ẹ́ nìkan ni tàbí ìròyìn sọ wípé àtọ́lé tí mo ti délé ayé mo ti gbọ́ nílé ìdẹ́ kí ìròyìn ṣe pàpà àmì lè àti àbò òdòdó ti bí gẹ́gẹ́ yóò ti bí mọ́ ti pàrà ọmọ kanẹ̀ lọ́ọ̀dí wá ń ló sí bẹ́ẹ̀ni ní sí dáadáa látọ̀dọ̀ ọlọ́run yóò mọ̀ jẹ́ kẹ́ so gbọ́rọ̀ kí ni o gbọ́rọ̀ ìrún náà ṣe rí àwọn tá a ti ń kí àníkùkàtà sí láti fún bàbá rẹ̀ ẹsẹ̀ ló tún lè bá ara yẹ dáadáa kájú aṣọ mọ̀lẹ́bí wa tí ó sì máa fi àtòrílẹ̀ àti àwọn ọlọ́dún ilẹ̀ fún ìran àti àwọn ìdájọ́ ìdájọ́ èyí tó fi kí ni ó tó de ìrùn sí àǹkí abẹ́ni ní àwà òun náà ni àwọn aṣọ ọmọdé ẹ̀mọ́ náà condition tá a máa ń fẹ́ kí a rí níbi ìrùn pàtàkì bá kí orin mọ́jẹ̀mọ́ tí yóò jẹ́ kí wọn lálàáfíà ni mọ́jẹ̀mọ́ tí yóò jẹ́ kọ́lọ́m tẹ́wọ́ gbà àwọn omi àbí mọ́jẹ̀mọ́ tí ó sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yàn gbogbo ẹ̀rọ sọ̀rọ̀ ayé wa lẹ́yìn láti sọ̀rọ̀ ayé wa kẹ̀kí yẹ tó sọ̀rọ̀ báwo ni a ṣe máa ń kírun àtàlàyé ìyẹn náà fún wa torí ẹ̀ tí òbìnrin já sí pé àbí tí òbí já sí ẹ̀rọ ti wa àti ìrọ̀ táwà mẹ́tú bá ìyàtọ̀ ó wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa tí wọ́n ń kírun àtàlẹ́ tí wọ́n tò kó lẹ́kọ́ lẹ́kọ́ ọ̀run tó lóyè ìyá wa náà ó wọ́n ẹni tí ó ní wọ́n tó ó náà sọ bẹ́ẹ̀ni pé fọ́lù bá fi dá ló fi dá tí ò bá fi dá òun ò fi dá náà níjẹ́ so ọ̀rọ̀ ìrúbẹ̀ kọjá báyẹn a máa ń jòkó lọ lọ kẹ́kọ̀ọ́ ẹni torí ẹ̀rọ tí mo gbọ́ lọ alukọ̀ àwọn ọwọ́ àmìlẹ́yìn láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa torí tọ́lọ́ ó béèrè lọ wa náà atọkùnrin wa tó gbọ́n ìlú ọ̀pọ̀lọpọ̀ bá pé nàìjíríà ọ̀dà ẹ́ ìdí ọ̀dà sí nàìjíríà ló ti náà ní ìlú ọ̀pọ̀lọpọ̀ ní ìlú ọ̀pọ̀lọpọ̀ ní pé nàìjíríà ọ̀dà àti pẹ̀lú pẹ̀lú bí dáadáa ìlú tẹ́lẹ̀ àwọn tí wọ́n pọ̀ ilẹ̀ lọ́sùn tó orí rẹ̀ ẹ́ kan gbogbo títí wọn lárú kan wọ́n lébi tí gbogbo ti lè yọ nínú wọn pátá ìsìn gbogbo wọn lẹ́lẹ́ àti ilé àtìpá tèmi mọ́ tí àwọn èèyàn bá ti ń gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu lọ́pọ̀lọpọ̀ kò sí ìrẹ́ ìdílé èèyàn fi hàn ṣùgbọ́n èèyàn dáadáa tó bá ti pọ̀ nínú kan àwọn ẹ̀kọ́ pé ìlú yẹn dá so èyí tí ọlọ́run béèrè lọ́wọ́ wa lè yẹ tí ẹ̀kọ́ jẹ ní jáde láyé tí

òun náà lè àyè tí kálukú ọ̀kadà dé ìmọ̀ ọgbà pé àyè yẹn ní òjẹ́ kálukú wa ní eré bàbá náà sí àyè yẹn àtàlẹ́ eré àti ní jẹ́ ìlera fún wa tó lọ́ta eré yẹn jẹ́ ọ̀kan látara yí àwọn ọ̀nà tí a máa ń gba kírun ẹ̀jẹ̀ bó wá lọ́ta náà lè ké sọ́dúró kàmáwá ayé tó mú ní ìsọ́dúró ẹ̀rọ kírun bẹ́ẹ̀ ti pé ìyànnà lè èrò bí ó ti ṣe déédéé ìta lẹ́rí ma ń tí kò náà ni sọ́lá àtọ́mù المصوفية لأركانها وواجباتها ومندوباتها ومستحباتها ìrun tí a ń kí tó fún wa ní kí ni o tó amú àwọn orígun òru wá ta mú àwọn ọ̀ràn ní ọrún wá ta mú àwọn súnánù ìrun wá gbogbo àwọn kan wọ̀nyí òun náà ní wa arkanu sọ́lá àfọlá wọ̀sùnà níha àwọn tó jẹ́ ọ̀rọ̀ ìyà lórí irun àwọn nǹkan tí ó jẹ́ orígun oorun àti tó jẹ́ ọ̀rọ̀ ìyà lórí irun àti àwọn nǹkan tá a lórí irun tí è sọ́nà ìyà jẹ́ الصلاة ومستحبات الصلاة وماذا الصلاة ومندوباتها أو كمان يتعيدي أطوال له نعم أركان الصلاة وواجبات الصلاة ومستحبات الصلاة ومندوباتها مندوبات الصلاة كيف يتوقف ايه قرب قرب انا هي لك صلاة هل هو يا أركان الصلاة وواجبات الصلاة ومستحبات الصلاة ومندوبات الصلاة orígun oró rẹ̀ ọ̀rọ̀ ìyàn oró rẹ̀ àwọn tá a fẹ́ lórí ìlú ìtẹ́rí àtọ́ tó wà láàrin ẹgbẹ́ ẹ̀ta ẹ̀rọ ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ wà jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa jẹ́ àwọn ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tó jọ́mọ̀ yà lórí irun wọ́n mọ̀ sàhàbátù wa sọ́látù wa mọ̀lúbátù ha wa ṣùnàlúwà àti àwọn nǹkan tá a fẹ́ lórí irun tí ẹni àyàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ fífì ìlú ṣe ẹ̀yà wọ́n bèèrè ọmọ ọdí dágbó ẹ̀kọ́ mọ́ Àwọn àrùkánù sọ́lá tí wọ́n bá fẹ́ lé. téèyàn bá gbèbù sílẹ̀ lóhùn bóyá ó gbàgbé ní àbí kò rántí bí ó padà mú wá ó máa ṣe sùúrù sáwì bá wọn wà jù bá ti sọ́lá tí wọ́n bá sílẹ̀ yóò kàn ṣe sùúrù sáwì àwọn wá rí àwọn ọmọ jù bá mú èèyàn ló ṣe sùúrù sáwì. barakallahu fika wa ọmọ ya wa bí o ṣe ṣàlàyé ní ẹgbẹ́ náà lórí anarika ní asọ́nà ìbáṣe ní orígun oru tí èèyàn bá gbé jù sílẹ̀ tàwọn nǹkan nàìjíríà lẹ́ka ní amadé ọ amèsì àlè ó yẹ kí ẹ máa mọ̀ sí orígun yẹn jù sílẹ̀ àbúrò gbàgbé ló fi gbé orígun oru jù sílẹ̀ pàkọ́dì ṣínú pàkọ́dì bí lè mú wá o irú ti bàjẹ́ àti ká sọ pé rákà tó ti gbé orígun ọ̀kan jù sílẹ̀ yẹn ẹ̀ mọ́ lọ yẹ ti di ti àti káńsù ẹ̀ bí ò bá káńsù ẹ̀ sọ́rọ̀ mi yé tó fi wá kí ẹ̀mọ̀ tán tó sì mọ̀ bẹ́ẹ̀ àbí òkú ẹ̀mọ̀ bẹ́ẹ̀ tó fi wá kí ẹ̀mọ̀ yẹn tán èyí yẹn fà lù níwájú ọlọ́ tó bá wá rántí lórí ìrún a káńsù se lẹ́wà yìí tó kí lórí ìlera mẹ́fà láìsí kọ́mọ̀ jẹ́ ọ̀kan náà ó ti yọ méjì tó kí nínú mẹ́fà two minus six three of one four no kàtó lánàá tí fún ọ̀sán four ó ní ìkọ́fà ó ní ti ju orígun kan nínú láti ẹjọ́ que ju ọ̀n mẹ́ta. bákan náà wàjibá tó wà sọ́dá àwọn tó dọ̀rọ̀ yàn lórí ìrun àwọn ìyẹn bí ẹ̀dá bá gbé jù sílẹ̀ àni amọ̀dé tó máa ń gbé jù sílẹ̀ ìwọ̀n rẹ̀ ti bàjẹ́ ìwọ̀n rẹ̀ ti pé ní o ti bàjẹ́ àti tó bá mú wá tó bá ti wọn fún láti mú wá náà ṣùgbọ́n tó bá ti ní sí ìgbàtí tó gbàgbé láti mú ọ̀ràn ìrànrún wá àtọ̀ pé ìrìn òtí ìbàjẹ́ torí pé gbàgbé yóò wá fi bí wọ́n lọ sí kí ni ìdúró tó àwọn ìforíkanlẹ̀ gbogbo àgbègbè ìforíkanlẹ̀ kí ni gbogbo àgbègbè bákan náà ìyẹn lè wà pété ìfẹ́lẹ́ tó náà ṣe ní sí tó gbàgbé láti fi orí gúnlẹ̀ òun ló ṣe ìdúró tó sáàmì lórí rẹ̀ bákan náà súra náà sọ́lá wọ́n mọ̀ sàkọ́bá náà sọ́lá wọ́n mọ̀ lùbá àsọ́lá irun àwọn súra náà irun àti àwọn kí ni mọ̀sàfàbátú àṣọ́lá léyà máa máa bí ẹjì sílẹ̀ tọ́lọ́wọ́ máa bí ẹjì sílẹ̀ inú rẹ̀ ọ̀pá jẹ́ ṣùgbọ́n kò lè pẹ́kẹ́ ni kò ní tó ti yóò tó sáà rí tẹ́lẹ̀ ní sílẹ̀ ni kó gbàgbé ìyàbẹ̀nú bẹ lọ́dọ̀ àwọn afá islam àwọn mí ní kò ní ìkó tẹ́ tó tẹ́ mọ́ sí wọ́n ní kí ìfọ́nà yẹn fún ní kó tẹ́ wọ́n ní àti ní kó tẹ́ pé yẹn dà kó tẹ́ yẹn lọ dà lọ́pàá lọ́bí sọ́lọ́bà lọ́sọ̀lọ́ inú ọ̀rọ̀ tí ọba wa sọ oníkẹ́ni kan tó bá gbàgbé nǹkan kan lórí wọn ilẹ̀ ẹgbẹ́ ìṣèjì bí ó lọ́sọ̀ àdíkẹ̀ náà ìfọ́nbà fúnlọ́ lórí pé wá. Ọ̀rọ̀ Rasul sallallahu alaihi wasallam ọgbọ́n àwọn ọmọkọ́ wọ́n lọ́m yóò kọ́yì. Sọ̀nà ìjẹna láìsí ìgbàgbé kò dé pẹ̀lú nǹkan kan. Kò dé pẹ̀lú nǹkan kan. Sọ ìgbàgbé wá tẹ̀lé sí wa lórí ìrun kí èsì ta mọ̀ á mọ̀ sí ìlú ẹni bẹ́ẹ̀ a sì sì bí ogun fa àmì ìforíkanlẹ̀ méjì ní tí a máa ń ṣe. Ìmọ̀ kọ́bla àtẹ̀sílẹ̀ wọ̀ ìmọ̀ bàbá àtẹ̀sílẹ̀ bóyá bí fọ́ọ̀fà tó sálámà ni àti nígbà tí àbá sálámà tán títí ló máa ń fa ànábi sọ́lọ́ bá lọ sọ̀rọ̀ ó lè kàgbé ní lérí ìran ṣàìtàn ló máa ń fa láti fi bàbá ń jẹ́ náà ni so tí ó bá wá ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ àwa rántí ló lè mú padà ìforíkalẹ̀ níbi tá a máa ń foríkalẹ̀ yẹ pẹ̀lú ìmọ̀ lè ṣàìtàn láti fi mú ìṣùgbó rẹ̀ ìgbọ́rọ̀pọ̀ lè fà ń tẹ́lẹ̀ ní ọlọ́run mú ẹ̀ ọ̀gbẹ̀ ìlú àbàdíjẹ́ jẹ́ oríkanlẹ̀ táà máa ń oríkanlẹ̀ fọ́lọ̀ yẹn ah ó bàbá ṣe dánú ó bá ṣe dánú ló jẹ́ gan ó bá nínú jẹ́ gan èyí tí ọlọ́run fẹ́ kí ìyẹn ṣe sí mi ò sí lókì ọlọ́run tó foríkanlẹ̀ fún ádámà ádámà gan kọ́ ọlọ́run gbẹgbẹ ló lè foríkanlẹ̀ ọlọ́ ni ó kàn ádámà kàn ní ìgbẹ́ tó lè foríkanlẹ̀ gangan ọlọ́run لذلك ما رأى في الإسلام هو يسجد لهذا ما طلب الرسول يسجد لله في جهة آدم خلق لقول الله كان آدم هو يعني كما جاء احتراما لآدم وعبادة وطاعة لله láti fi respect di ádámà tọ́bù sí ìgbé agadi ó sì mọ jẹ́ gọ́sìn tí ní ọlọ́run tí mo kọ̀ máa ń yẹ orí ìforí kalẹ̀ fún kan ní ilẹ̀ ìyọ̀lọ́ ẹgbọ́n kan lérí láti ọlọ́run ìdí parí kalẹ̀ láyé òfin parẹ́ ọlọ́run ìlẹ́gà náà ìdí ẹbọ ni kò yá kí ẹ̀kọ́ ilé ẹmọ sí tó wá yá ní padà sọ pé ìgbé ẹmọ sí mọ́ bí ọtí mo mo ẹ̀ ìwọ tí mo mo ń ṣe àìmọ́ ìgbà ọlọ́run ìgbà ìgbà ìgbà fáwọn èèyàn fẹ́ ẹmọ tó ń so ẹ̀ ọlọ́run ìgbà ìgbà táwọn oṣù mìíràn tàbí àmì ẹ̀rí ilé ẹ̀rí ẹ̀rí ẹ̀ ṣùgbẹ́pọ̀ ọlọ́run aláwọ̀ ìfàndọ́dí ọlọ́run kan ṣùgbẹ́pọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run lè máa ọbàlúpẹ̀ every time tí àwọn yóò ní ẹgbà sókè ọkọ̀ àkàmìlẹ̀ yìí torí ìjẹ́ ọkàn torí ẹ̀ ìforíkanlẹ̀ sí àwọn ìforíkanlẹ̀ ẹni ìforíkanlẹ̀ àti ìṣùgbọ́dù sáré àti ìṣùgbọ́dù sáré ọwọ́ láti pé ẹ̀sà ìforíkanlẹ̀ lásán ìyẹn ti gbogbo olóyìn àkọ́kọ́ tó lọ́n kọ́ pa láti ẹ̀kọ́ borí kanlẹ̀ lọ́wọ́ fún òsì ọlọ́ gẹ́gẹ́ bí kọ́ra ní ṣe lọ́n sọ mọ́ sí ọkú alùpàpà àtàlẹ́ àyàtà ti sọ fọ́ wa ọlọ́ni ilẹ̀ anábì sọ́mọ́ bá sọ̀rọ̀ àmọ́ wọn lébi nígbà tọ́rọ̀ wọn bá sọ pé o tó sọ fún àwọn mọ̀lẹ́kà àti ṣàìtọ́n ìgbésí ìlú ìhàdánù ẹ̀kọ́ ìfọ̀lẹ̀ fún alẹ́ ففجر من أيديه فعبى واستكبر وكان من الكافرين والشيطان يكتم يكونك لأسلم ثبته وأسلم يرجع خياري لا يمكن أن نلعبكم من الصاجدين هو نصرك ليقول لك أن يكونكم فيكونك لأهل الله والمسلمين الله وقال شيطان من الإكرام fọ́rífọ́rí nípo tó dáṣọ ìtàlẹ́bì ìdílé tó bá fẹ́ àfẹ́ ìdílé lórí wọn torí ẹ̀rọ ìgbésí yóò tó sáré ìforíkalẹ̀ ìgbàgbé ìgbàgbé náà mo gbọ́ sí ẹ̀kọ́ ọmọ ẹ̀yẹ́ mi. Wọ́n rí sí ìwà ilé ìgbàmí ìdí ọmọ ẹ̀yẹ́ mi lọ, èsì èjì sí ilẹ̀ yìí, ó dàbí ilé ìrù. Ẹgbẹ́ orí ìrù lẹ tó fi tó ìwà tó fi wálẹ̀, orí ìrù gbẹ́ yóò gbẹ́ yóò fi bàjẹ́ fún wa. Wọ́n bá ń bẹ̀rẹ̀ tó ń dúró sòdòdó lẹ́lẹ̀ fún yóò wọ ẹlẹ̀. Wọ́n tó mọ̀ tó yẹ̀ bá parí ìrù, ọ̀nà lọ sí ìbò, ọ̀nà lọ sókò yìí, ó bá ọ̀nà máa ń rówó sòdì lẹ́yìn. Ọlọ́pàá yìí ló wà

wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ kò dájú kò tọ́mí ìdàkán àti iye ní ìlọ́mọ ìdàkán wọ́n láì ṣe tán ni tó ń bí ká mọ wá ro sọ ní ẹ̀kọ́ tí mo fáàlì sí iná ni wọ́n dídí ní o ẹ káfí ìmọ̀kì lọ́wọ́ bí káfí ìmọ̀kì àwọn tí wọ́n ṣe ìmọ̀kì bá ń lè lókọ́ lọ́mọ pé ṣe tán ìfi ẹ̀kọ́ ọmọ ìlú ìjọsìn kó ń tọ́ka ìfàn ọlọ́mọdé alọ́lẹ̀ torí ẹ̀dọ́ ti wá gbé ìforí kó mọ jẹ́ ìdójútì fún ṣàìsàn wọn ọmọ ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ fọ́nmẹ́lẹ́wà Muhammad sọ́lọ́mọ́ àtọ́sọ́lọ́ ìforíkalẹ̀ òun náà ní tí afẹ́gbéyẹ̀wò lọ́sàlẹ̀ gbọ́jọ́ bá ti lọ ẹgbẹ́ bá ṣe mọ̀ pé ìwé tí a ń lò òun náà ni ọmọdé fẹ́kẹ̀ lẹ́sẹ̀ ọmọdé àṣà ọmọdé fẹ́kẹ̀ والذي ألفه الإمام أبو محمد عبد الله بن حامد بن قدامة المسجد الجماعيلي الحنبلي رحمة الله عليه ولم تبالي فرنكرة باب السجود السهوي ṣọ́tọ̀ tí ó mọ̀ sọ fún wa nípa pé bẹ́ẹ̀ta bá ń kírun lọ́wọ́ tó bá gbàgbé àwọn nǹkan tó yẹ tó ṣe lórí ìrùn tó wá gbàgbé àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ̀rí bá sọ̀rọ̀ ìsíwájú nínú kó já pé igun ló gbàgbé kí ni adé yóò fẹ́lẹ̀ sí àti mọ́ ẹ̀fẹ́ wọ́n ti gbọ́ ọ̀ràn yàn náà ló gbàgbé kí ni tí yóò fẹ́lẹ̀ mo bá jẹ́ inú àwọn súnàn òun náà ló bá gbàgbé kíni tí ó ṣẹlẹ̀ wọ́sáhùn alá sàlásàtì àbúróbì yáni sàlásàtà àníwáàyè alìmọ́bí tó kò dá mọ́sálímọ́ tẹ̀lé wọ́n ní ìgbàgbé ìgbàgbé nǹkan lórí ìrun ọ̀nà mẹ́ta òun náà ló máa ń gbà ṣẹlẹ̀ ọ̀nà mẹ́ta òun náà lè gbàgbé nǹkan ló máa ń gbà ṣẹlẹ̀ àwọn obìnrin nílò rà pé náà abọ́ ẹ̀sẹ̀ ẹ̀hùn ọ̀nà mẹ́ta ìmọ̀gbàgbé ìgbà lórí ìmọ̀gbàgbé ìgbàgbé tẹ́lẹ̀ síbi lórí ìrún táìsì mẹ́ta náà ni ọ̀nà mẹ́ta náà ni àdúrà àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni ti yára tó fẹ́ ilé nìjíǹsì sọ́lá nìjíǹsì ọ̀sọ́lá kágbàgbé káti àlékún kankan nínú tí oúnjẹ ìrún oúnjẹ ìrún lé lórí àwọn afàlékún ẹ̀rì afàlékún ẹ̀rì ọ̀sìyá dákẹ́ wọ́n máa dé yẹ̀rì tó fẹ́ kí fọ́ rata tó kí five rata ẹ̀rì tó fẹ́ kí three rata tó kí four rata ọ̀rọ̀ bá ń sọ yìí ẹ̀rì fẹ́ kí two rata zero súnmọ̀ tó lọ sí three rata ẹ̀rì ọ̀sìyá dákẹ́ rúkùnrin àbí àbá ti rúkùnrin méjì nígbẹ̀rẹ̀ òkú lẹ́ẹ̀mejì láàrin fún mi àlárẹ̀ fún wọn

sílẹ̀ ẹ̀rọ rẹ̀ mọ́ mo lẹ ayé àwọn tó sọ ọ́ lókùnrin ní. ayé àwọn tó sọ pé òkú kan lè fẹ́ẹ́ ṣe lórí rákàkọ̀ kan òkú kọ̀ọ̀kan lórí rákàkọ̀ kan oṣù tí ìdílé yìí ní ayé àwọn tó sọ pàtàkì lẹ́lẹ́ kọ̀ọ̀kan nìyí. Ẹgbẹ́ kó máa bá àwọn tí wọ́n ní Kùránì sáńgírí bí àná. Eré gbogbo sáńgírí bí ni. Wọ́n yẹ kí bí olókùn sáńgírí bí wọ́n wọ́n ló kùránì tọ́bá ló kùránì ayàtí lọ bí táàkì lórí àwọn ọ̀tẹ̀ láti láti ìtàn sáà ní ọmọ ọ̀pá ni ìdí wà pa nínú jẹ́ sí nílẹ̀ àwọn tọ́wà sí ilé ẹ̀ka ń pà pẹ̀lú wọn tó sùn tọ́ bí 25 years lẹ́kọ̀ọ́ ìyàn ni wọ́n tọ́wà sọ fún wa ilé fún ara lé bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo àwọn ti dìde wọ́n ń jẹ́ bá lọ sí ilé ẹgbẹ́ náà àkọ́kọ́lọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀dà rí pé ẹlé yìí ẹgbẹ́ ìgbàlọ̀ ni wọ́n kò sí kọ̀tọ̀ lórí àtẹ́kùnmọ̀ wọn náà sí ìlẹ́lẹ́ fún iṣẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ náà kúrò àdé yìí wọn jẹ́ kúrò fún ọ̀dọ̀ ọ̀dọ̀ olórí wọn gbà yẹmọ sí ló wà tí ó bá ti kúrò jù tó sì kúrò ní ọ̀dọ̀ ọ̀dọ̀ wọ́n ṣe wà táyà ló fẹ́ lásìkò yìí àwọn tí àwọn mọ̀ tí wọ́n ṣe ìwà orúkọ ayé síwájú pé ní kùránì sáńgé ní wá ní pẹ̀lú thirty years nísìn ní lagos state ń ju ààrùn mọ̀gàpọ̀lọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ aláìmọ̀ta ni wọ́n tí wọn ò kẹ́kọ̀ọ́ nípa èdè lárúbáwá wọn ò lọ sílé tí ó lọ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ náà sọ yìí tó kò jẹ́ kọ́lọ̀ tí wọ́n tó yẹ púpọ̀ ìjọ kọ̀ọ̀kan dùn yẹn tẹ̀lé pé ágbà ẹ̀rí kan dálẹ̀ ẹ̀ lọ sí ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ píríṣì ọ̀rọ̀ ìdìbàmì ẹ̀dẹ́gbàmà náà ló wáyé alẹ̀ yẹn tó bá ní ọ̀gá ẹ̀ náà ti ní o ìjẹ́lẹ̀ ìjẹ́lẹ̀ pẹ̀lẹ̀ àkànṣọ́ ní pé ìjọba jẹ́ sí ìkàlùkù ní kó máa yẹ wọ́n ìṣẹ́ wọ́n mú hálù sàkà tó sì á ní ẹ̀jẹ̀ mú mú sí mú sí bẹ̀rẹ̀ nígbà rẹ̀ fẹ́ ti àwọn èèyàn lékì di wọn ó wà fẹ́ fẹ́rẹ́ ìfọ́nà níbi ìmọ̀ mọ́kálẹ́kù ṣe ẹ́ tó kó wọ́n ti máa yájú sí mọ́kálẹ́kù nígbà tí wọ́n kò nígbà jẹ́ fún ìṣẹ́lẹ̀ wájú ẹ̀ ó wà rẹ̀ fẹ́ jẹ́ ọ̀pọ̀ ẹ̀rí ìbáraẹ̀ṣẹ́ àti àdá ìbáraẹ̀ṣẹ́ kí lọ́dọ̀ lọ́dọ̀ lórí ìṣe sí ìṣe nígbà tí ò bá tó rí ìṣe ní àbùkù tó kàn. wọ́n bá tó fún pàápàá ti gbé iṣẹ́ rẹ̀ lọ́wọ́ wọ́n kọ́ lọ́mọ sọ fún pé ìṣekú lè ní ọmọ bẹ́ẹ̀ lọ sí ìgbà rẹ̀. tó àwọn tí wọ́n jára ìmọ̀ kan yẹn àwọn náà ń ṣe kura yóò ní yọ̀ọ́ sáǹkọ̀ ṣùgbọ́n tí wọ́n bá yẹn tó jẹ́ ju bẹ́ẹ̀ ẹ̀rọ ló fi parí kí ni o mọ́ràkálà ìgbà àdíyá bọ̀lùmọ́ràkálà tó àkàrà ìròyìn burúkú iná yóò máa bẹ̀rẹ̀ ilẹ̀ yóò máa sọ pé àgbẹ̀bí òfin kankan lẹ̀ fún wa tó bá kọjá alukur'an kábàlá wà á àzánlá àgbẹ̀bí òfin kankan lẹ̀ fún yá alukur'an àdéhùn ọ̀sọ̀ yìí wọ́n lọ sí pé òkú kan ní káfí lórí ìlú alukur'an ẹ ọ lè rí ọba ka من الفاتحة أو من الحمد لله رب العالمين إلى من الجنة والنار إذا كان في بلادي وقعيش من أو لريد يركو إلى الكاميرا سجود ليكي kó mọ̀ bẹ fún kiri lápapọ̀. Gbọ́dọ̀ ẹgbẹ́ wárí jama, àmọ́wà náà ti sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀. Bàbára bá ìgbà tó bá wọn gbà nìyí òní jọ jọ sí bàbára ìkẹ́kọ̀ọ́ wọn. Oyin tó wá sáwọn ẹlòmí ìwọ́n tó kẹ́kọ̀ọ́ lè náà, àwọn kùrà lè yóò bẹ̀rẹ̀ tó ń gbé rí wọn. So bàbára bá ìgbà ni o, ọlọ́mọ ti lórí pàtàkì fún ọ. Ìgbàmbara, asáhùn fi sọ̀rọ̀. Alàfàlà àti àdúrógbè ìyá ni, alàfàlà àti tí ẹgbàgbọ́ pé ìgbàgbàgbé ìkan lórí ìrun ọ̀nà mẹ́ta òun náà ló máa ń gba wa sáyé àkọ́kọ́ ní ẹ̀ ní kó gbàgbé kó wá lé ìkan fún kó lé òun kún ó lé ìkan kan kó nínú òun ẹ̀ bí kó lé òkú kún kó lé ìjú òdù kún àti kó fi ẹ̀ lé oríire ráka kó fi kún ní ń kí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alìbáwí rọ̀bù dáná kọ́lá fàtókìlú àsọ̀dá gbé Eh, àmọ̀lìdì ẹni tó ń kí òkú bá máa mọ̀ sí ìlànà ìfẹ́lẹ̀ sí ìwẹ̀ ẹ̀sìn ìwẹ̀ ti bàjẹ́ ẹ̀rì ìwẹ̀ ti bàjẹ́ kí ló bá sí ìwẹ̀ ti bàjẹ́ ẹ̀fà yàtọ̀ rání wọn tó sọ pé ìwẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ mọ́lì ọ̀rọ̀ àná ọlọ́sùn kò lọ pray but ayé àtúnṣe ní omi báwo lè gbà because ọ̀fun wọn alákàámọ́ wọn á rí kò ní ìsámọ́ ẹ̀ka fún wọn léra yín sí i kò fẹ́ sílẹ̀ ìdí fún wọn alákàámọ́ tí wọ́n lè bá lórí kan kan ẹ̀ ẹ̀ yóò yẹ nígbà lọ́kọ̀ hàn because ọlọ́run lọ́dọ̀ fúnra yẹn lọ pé lákàdé ti yẹ kẹfẹ́ tó lẹ́ta ó gbé yín náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀rọ mọ́ná inú súnmọ̀ lámọ̀ lọ ọdí wà bá ẹ́ súnmọ̀ tí ń bá láyé fún wa tó rùkú kan pàtó fúláta kan ṣùgbọ́n méjì pàtó fúláta ilé ẹ̀rọ láàmú padà sí yóò ní wa wípé ẹ̀rẹ̀ bọ́ọ̀lì tó bá máa ń bà ilé ìtàn fún nínú ọ̀run ìwọ̀n rẹ̀ ti bàjẹ́ وذلك حديث يا عائشة رضي الله تعالى عنها وخرجه الإمام البخاري ومسلم وشيخهم الإمام محمد بن حنبل في مسنده إلى النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد ومن أحدث في أمرنا هذا ما ليس منه فهو شنو رد Everybody tó bá ti kankan lórí ọ̀rọ̀ ìsìn wa tí ò bá sáfì ní àlẹ́bí jẹ́ kí kó máa sí ọlọ́run ìgbà padà tí ó bá ń dáyà ó bàjẹ́ náà ìfẹ́ tó bá dá ọlọ́gbọ̀n gbà ní ìdí ọ̀bá dá ọlọ́gbọ̀n kọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mẹ́bí lórí ọlọ́gbọ̀n bá yàtọ̀ bá lórí àwọn ọ̀dá ìlú ọlọ́gbọ̀n kọ̀ yéèdùn. Ọlọ́gbọ̀n bá yín ọba tó mọ́ ní ọba tó dá. Ọ̀rọ̀ yàtọ̀ bá lórí àwọn ọ̀dá kọ̀ yéèdà. Kò sí ní dọ́kítà kan àfi tó bá dá. Ẹ̀ tó ló ẹ̀rọ là mẹ́bí nínú rákàtà mọ̀ tó bá ní ìfẹ́kì ló ń ṣe ẹ̀dákùn kọjá àtìsí ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ bẹ́ẹ̀ ni àgbẹ̀bọ mọ̀ tó bá wà lẹ́lẹ̀ àtẹ̀rẹ̀sẹ̀ tí yóò ṣe tètè nínú ẹ̀sìn ọ̀rọ̀ ọjọ́ lọ́wọ́ ẹ̀yọ̀ lè ní búkẹ̀ náà ní sọ ẹ̀sìn ń gbọ́dọ̀ rẹ̀ ní ọwá ní rẹ̀ náà wọ́n ní dáàbò wá fún gbòòrò láì ẹ̀sẹ̀ lórí ní lọ́wọ́ torí pé ààrẹ rí látọ̀dọ̀ ìnájú torí ká ṣe wọlé ìbájáde ọ̀sẹ̀ ìgbìyà. ìlànà tó bá ìfẹ́ ìyẹn wá sí ní sílẹ̀kì ní ó ni lójú tó gbogbo bá sọ ní ọ̀yọ́ sí tó ṣe bá mi. ló kọ́ ni ó ṣe ìforí balẹ̀ kan ìforí kalẹ̀ ní pé ó gbàgbé tí ó ṣàlékún àlékún tó bá àwọn rẹ̀ yẹn òkú ló ṣe àlékún rẹ̀ ní ìjúùdù ló ti àlékún rẹ̀ ní orílẹ̀-èdè kankan ló ti àlékún ẹ̀ ní tó bá ti kírun tán ni ó ṣe ipò ìpínlẹ̀ fọ́lọ́n níbàmù sí ọ̀rọ̀ àjọ́bì sallallahu alaihi wasallam حديث لدن البخاري ومسلم وهذه صحيح البخاري ومسلم النبي إذا زاد الرجل أو نقص فليسجد سجدتين فليسجد سجدتين النبي يقول يوم يتبلق إموره أبو بكر nínú òun rẹ̀ ẹni yẹn forí kanlẹ̀ méjì ebi ọ̀rọ̀ sì yóò dùn káwọn ibi ọ̀nà ẹ̀rẹ́ nínú kòrán lè jẹ́ forí kanlẹ̀ bẹ́ẹ̀ bá lé sílẹ̀ bá dé ìmọ̀lẹ́ lọ́sàn tó tó láti máa lọ pé èsì sọ́nà ẹ̀kọ́ ní kíkà ń kúrò lọ́pẹ́ mọ́jẹ́ tẹ́lẹ̀ fún balẹ̀ ayé oúnjẹ tòtún náà nábì ètí òfin rọ́ dànù ẹ̀ lè ti jẹ́ ọ̀kan. Àlìmọ́ ìgbòkúdá ọkọ̀ làwọn ènìyàn á nìmọ́. من زاد بالصلاة ركعة هو بركعة زاهدة ذهب بالحال آه ẹni tí ó ṣe àlékún lórí ìrun àti kalópa lékún rákà kan lórí ìrun ó ti kíkọ́ rákà kò bá jòkó lórí ẹ̀ ló bá fi 5 rákà láti ẹlẹ́ka ló bá fi 2 orí ìdúró tó ti tó ti kí á tẹ́ ẹlẹ́ka àwọn lọ ibẹ̀ náà ló ṣe kíni o ẹ́ ló ti rántí pé áà ah, gbogbo gbọ́ ìjẹ̀ máa mẹ́rin yàgbé o káàkiri ẹlẹ́ka àwọn ni mo ń kí ìlédédé ló jòkó sí èkì tí ò bá jòkó sí èkì kí ní ó ṣẹlẹ̀ òun yà lágbírí ó mọ̀ sí ìfẹ́ ìwọ̀n ẹ̀mí ó ń ṣe bíbíà ó fẹ́ gbé lànà ní ẹ̀wà fúlàtọ̀ sí lànà mẹ́bí láka mẹ́rin lànà mẹ́bí tí ó sọ sí ẹ̀mí mẹ́rin àmàrùn tó àáka akọkẹni tó mọ̀ ọmọ ni nígbà tí wọ́n tó kàn ń lọ sí wọ́n ẹ̀kọ́ fún ọkọ̀ sí ọ sì kéde o wà padà sọ wọ́n nínú ẹgbẹ́ nǹkan ni ó jòkó tí ò bá lè jòkó ìwọ̀n ẹ̀ ti bàjẹ́ tẹ́gbọ́ wa ìgbẹ́ tí ó bẹ̀rẹ̀ jẹ́ wà lẹ́yìn lọ náà èyàn wà lẹ́yìn ìmámù ìmámù bá ọba ń kí rákàtà ó ti kí ó ti jẹ́ kọ́rákà ẹlẹ́kẹ̀ ó ti kí rákà ẹlẹ́kẹ̀ ìjó ti ṣe pàṣáwò tí ó ti àtàyà ẹlẹ́kẹ̀ẹ́jì tó bá dìde lọ́jọ́ wọn bá fi tùwárà lọ́tùwárà náà mọ́mọ́ bá gbọ́ kí ló ti mọ́ pé kò gbọ́ kò wà complete ìdí ẹ̀ka tó wà complete lé lórí ìlú ẹ̀kọ́ mọ́ ah, àwọn alùlùmọ̀ ẹ̀yẹ ti ẹ̀rọ àwọn ìjà mọ́ ìlú ìrìn ní o dá àwọn ìlú pé ẹ́ time map and mọ́kùn lẹ́nu kí ni kí wọ́n ló ṣe ẹ́ àwọn tẹ̀lé àbúrò gbogbo wọn bá sọ méjì náà làwọn àfáàkọ ẹ̀rì àwọn bá mi ni wọ́n tẹ̀lé náà ẹ máa tẹ̀lé kí látàrí náà kí wọ́n lẹ̀ rí bí àwọn tó lọ́nu buhari wọ́n lọ bú wọ́n lọ lọ́sùn náà lẹ́nu ẹ wọ́n lọ bọ́ọ̀rọ̀ náà tó lè lẹ́mọ̀ jù wọ́n ìráyè náà ẹ lè tàbà lè tàbà àmì tálíbà mọ́ fọ́lù mọ́mù tó náà fi mọ́mù lọ́nà ẹ̀yẹ́ máa tẹ̀lé ẹ̀ yóò lókun ẹ̀dá tàbátọ́jẹ̀ inú ìmọ́gẹ́lé àfáàní àmì ló wọ́n ni a máa pèrè nígbà tí bá ń fi tó dáni ìdí ìdí ìdí ìrọ̀ rẹ̀ látọ̀ àwọn obìnrin ẹjòkó ẹjòkó ní obìnrin láyàbalẹ̀ ju pẹ̀sẹ̀ rí lọ síkọ́ ní tó dá ẹ̀yìn lójú kò dá máa mú lójú kò dá máa mú lójú àrídájú ti ní lè ẹ́jòkó ẹ̀rọ́wájòkó ẹ̀mọ̀dé ẹ́jòkó nílẹ̀ náà tó lọ́wọ́ wá lọ tó pọ̀ lórí tó dá lójú ló wá ti pàṣẹ àrùgbẹ̀ inú òjò tí wà tálámù fún ẹjẹ̀ wá tálámù ọ̀rọ̀ yìí ráì náà tẹ́wọ́ á kí òun tán kí ní ọ̀fẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ̀kọ́ sílẹ̀ náà kò tán sílẹ̀ ẹ̀kọ́ fún ọmọ pé 5 pack at lẹ́kí mẹ́rin làwá kí káfẹ́ ẹ̀dá fi jòkó láàrin kí látà máa gúnlẹ̀ yìí kí ó bá sọ̀rọ̀ wọ́n wọ́n ní èèyàn kan tó léèyàn mẹ́wàá ògbọ́n tẹ́rẹ̀ pé olórí àtọ̀lẹ́ ni ẹ ẹ̀rọ àkẹ́ló léèyàn mẹ́wàá gbogbo ọgbà sábò sí nílá káyì láàrin tó ọkọ̀ tẹ̀ máa ní pé yapa ló ń láti rẹ̀kọ̀mẹ́ẹ̀tì kó ti lè ṣe tó bá ti láti rẹ̀kọ̀mẹ́ẹ̀tì kó ti lè ṣe inú ìlú jama ló ti fi nínú sáfà mi ẹ̀sán nílẹ̀ ti jẹ́ mi lábẹ́ gbólómi ìjà tó sì ń lè ṣe ọlá ọdún bá ti fún wa nígbà nílò ní ìgbà nílò a ti máa tẹ̀síwájú lórí ìtàmù sí àkáàmù asáhùn ìfìsọ́lá àwọn àdájọ́ tó di ìgbàgbé èyí tí a máa ń gbàgbé lórí ìmọ̀ orí ọ̀nà mẹ́ta náà lálọ́pẹ́ sí àkọ́kọ́ tó ẹ̀ náà là ń bá lọ tá a mọ̀ sí ti yá àdá tó شيء في الصلاة أو سيادة فعل من جنس الصلاة فيها صليكم فسخا لنور قرم كجريهم ونافقة من دعوتين رضى الله سبحانه وتعالى وصلاة يسيا كثيرا انتظروا كل يوم صلاة بانجزكم وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين ẹ̀rọ ní mo fẹ́ mọ ìdánilẹ́kọ̀ọ́ mú wá ní láti pé tí wọ́n gba dìde ní ẹlẹ́ẹ̀kan rẹ̀ tó bá ti dìde ní ẹ̀ka rẹ̀ wípé tó bá rán sí ó gbọ́dọ̀ padà rẹ̀ bọ̀ sí nínú àwọn ìṣúra àwọn kàwé nílé tó ń kàwé ọ̀gá àti pé tí èèyàn bá ti dìde ipe tí olùkọ́ àyíyí ọwọ́ ní ètò àṣìkú ilẹ̀ èèyàn gbọ́dọ̀ padà sílẹ̀ lọ́sọ̀rọ̀ bá rẹ̀ ní ẹ̀rọ ìgbìyàn lẹ́lẹ̀ kejì ní pé kí ló lè kí báwọn ní ìlú ṣe lè pọ̀ tó kí a lè ṣe jọ́ ìṣẹ́lẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله أولا يقول لك الله هي ما يعمل أو وفيك وفيك وفيك وفيك وفيك لو كانوا والد الخطوة ويبيع في المكان في البركة في قتله àkọ́kọ́ ó ìbéèrè ọmọ ya tí wọ́n béèrè àwọn ọ̀pọ̀lọpọ̀ pé ìbẹ̀rẹ̀ náà pé gbogbo bàbá bá ti dìde náà láàmà sọ wípé káńtẹ̀ẹ̀kọ́ kan nà ní ìgbà náà ti kọ́ láàmà sọ pé káńtẹ̀ẹ̀kọ́ kan pé gbogbo ìgbà tí èyí bá sọ wípé bàbá sì káṣẹ̀ nílẹ̀ yányá àti bàbá sì dúró yányá alẹ́ kalẹ̀ káàkiri ìyá ká orúkọ ìdílé ìdúró lẹ̀ kò sí ìdìbò orí kan nípa wo nígbà tí mo bá wà within nọ́mbà rẹ̀ lẹ́sẹ̀ ó bẹ̀rẹ̀ fẹ́ sí ìdènà ó lè fi kíláàpù ẹlẹ́kẹ̀ẹ́ nìkan ó bẹ̀rẹ̀ fẹ́ mọ́lẹ́kà àwọn wa náà wá rán létí wà ló bẹ̀rẹ̀ rántílẹ̀ àti òkú kò ní ìdìbò sọ̀rọ̀ mi ló fẹ́ lẹ́kẹ̀ẹ́ta náà ló fẹ́lẹ̀ sí ìṣẹ́gun ẹlẹ́kẹ̀ẹ́ ìṣẹ́gun náà bọ̀sì tó dé àmì kó fóònù ẹ́ ó ti kí fún ọ̀rọ̀ kan ẹlẹ́kẹ̀rẹ̀ mi ló wá fẹ́ àìlẹ́kà mi ló wá fẹ́ mú wá ó ti wá sí ìdí tán yẹn àìsíkọ́ pé bẹ́ẹ̀ bá ti dìde tán yẹn kò ní padà wá ìyá ti kí bọ́ọ̀ pàkà bọ́ọ̀ pàkà ó wá mú sẹ́kọ̀ọ́ pàkà wá tọ́rọ̀ mi ó kí sẹ́kọ̀ọ́ pàkà náà ó yẹ kó tó kó ti lé pàṣáwò lẹ́yìn àgbẹ̀kọ̀ kò wá tó ti pàṣáwò ó kà tó ti dìde ó yẹ ní ìdílé nínú ẹ̀hẹ́ tó ló bá dìde láti mú tọ́jú àkàtọ́ lẹ́jẹ́ sí àṣàrùrù rárá ó tó wá dìde tọ́nà sí náà létí ó lè padà láì tó tó sì wà wè ní ìlú wọn ṣùgbọ́n tó bá ti lè dìde tán ẹ̀gbọ́n mi ó ti dìde tán níbi láti ẹlẹ́kẹ̀ẹ́ta ọdún ìṣùwárẹ̀ láì ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wà láì mọ́ àìdákan wọn náà ló bá ti mọ́ ìmọ́mù yìí dìde tán ní láti ẹlẹ́kẹ̀ẹ́ta ẹ̀fí ilẹ̀ tó wọ́n máa jẹ́ alágbọ̀yé ìdí ò bá jẹ́ alágbọ̀yé tó bá ti sọ àdúrà olókun alágbòkè tí ó wà lẹ̀ ẹ̀sọ̀ tó gbọ́n yìí sí kí wò yìí tó máa bí ìgbé àdìgbọ́n bí ìgbé so kò ní wálẹ̀ lọ ṣùgbọ́n èyí tó jẹ́ èèyàn ti complete àlékún lọ́wọ́ mú wá lọ́wọ́ sọ pé tó bá lẹ̀ tó sábà ti rántí ọmọ ìwé ní sí ẹ̀ wọ́n lè fún òun mọ́ ìwọ ní ẹ̀ tó wá lè fọ́ mọ̀ sí òjò ẹ̀ẹ́bọ́lù tó tẹ́lẹ̀ pọ̀ tó tí a fi jáwọ̀ kò dá tó bá yà fún lóbi ní ọ̀sẹ̀ ya tó bá ti lè mọ́ máa fi yàn wẹ̀ ẹ́ a lè fi jáwọ̀ torí ẹ̀ ẹ́ tó bí ẹ̀ tó jẹ́ tó bá torí ẹ̀ fi jáwọ̀ pọ̀ níjẹ́ anáyíra náà yìí tí ẹ̀rí tó sọ̀kọ́ ti dáadáa tó náà ní òjò Ìtàwọn ọdún ti wà lọ́pọ̀. Ilé ìlú pé ẹ̀rọ ẹni tí ìmáàmù jẹ́ tó ń kí lọ́wọ́ tí èèyàn gbé wá tó ìmọ̀ ìpàdé. Ó lè dá lójú pé àwọn tó ń kó lẹ́yìn kò fẹ́ tí ó máa mọ́ ó ti máa kàn nínú ẹ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ síwájú náà kò ní ìbò ní ọ̀rọ̀ orí máa ṣe ó máa rẹ́ ti kún un yẹn orí ní kí wọ́n mọ̀ tó ṣe ní ìgbìmọ̀ náà. Orí tó. Lọ́wọ́ ti sọ àwọn tí wà lẹ́yìn ìmọ́mù amúlẹ́kú ni mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n tí è bá ti amúlẹ́kú ni ìlọ́ni mo tó ń ṣe ìpè ẹ́ ọlọ́gbà tí kọ̀ mọ́ta lójú ogun láti lọ́jà tí wá ogúnlẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ lè gẹ̀ púpọ̀ dáwà ìgbàjà láì tí wọ́n ti mú májú wọ́n mú bí jẹ́ wọ́n wọ́n átlà wọ́n gbá bọ́ọ̀lù káàkiri ayé lọ́wọ́dá ni wọ́n bàjẹ́ o ọ̀lá ẹ̀fà àṣà ìdáni mo bá gbà tó láti ẹgbọ́n tó alé kí ó lọ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹgbọ́n mo tún ṣe ní ìgbésí ayé tẹ wáyé sàwọn òbéèrè kí gbogbo mùsùlùmí jẹ́ àfà ló fọ́tẹ́ mọ́ jẹ́ wáyé ayé wá sí senior ó

ìlú ti láti àrùn ìgbà ojúmọ̀ jíjẹ ẹ̀bà alára ni wọ́n ẹ̀rì tó ṣùgbọ́n kò yẹ kú nílẹ̀ tó ṣùgbọ́n ọmọ orí gàrú ẹ̀rìbọ̀dì lọ́lọ́ lè kí bá bá ti ń dáàmú kí fọ́ra wọn ẹ̀rìbọ̀dì lè dáàmú kí fọ́ra ó lè ní ìdíje ni ó jọ̀mọ́ ibi tí ó ti ṣẹlẹ̀ orí gbọ́dọ̀ wá ní ó kéwú sókè ẹsẹ̀ ní ọmọ ìbò ìgbà tí ó mọ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ tó lẹ́yìn rẹ̀ ẹ̀rìbọ̀yà lọ́dọ̀ àwọn akọ̀ tẹ́tàwọn ọmọ mú Tẹ́lẹ́mì bá débẹ̀, pẹ̀lú ìjọ aláwọ̀kọ́ ẹkọ́ máa ká kí lọ ẹgbẹ̀ olúwàdúgbà aláwọ̀kọ́. Ẹgbẹ̀ ọbàmújẹ́, yóò kó fún ìrànújẹ́, ìrànújẹ́ kí lọ́bà, ìmọ̀ọ́mọ̀ sí ẹgbẹ̀ ìgbòkè, ẹyà bí i, ṣogbo ti jẹ́ ẹ̀sọ́ aláàbùdáwù yẹ, kò ní bí ẹ̀mọ̀, ó tà ní fún ọ̀nà ìyàn. المؤمنين ليحق تكيرة الاستقلالية تلك الله تعطى عمان سلاك النوم سلام في قنودة يؤمن قرآن نوم طرمي سيد وقناة بنيوانجة الله أكبر الله أكبر سيد الأحزاب إلو سومو لجي وانجي إلو وفدامو لجي من يوتاجي Ìwọ́n ẹ̀sán sára mọ̀sánmọ́ fi ṣùgbọ́n ìsáwọ̀ ìdí ò bá sì sọ pé ẹ̀ká mọ̀ sí náà, ìmú yọ ọ̀tàjẹ́ náà ti ṣe tó ń jẹ́ òkàtà fún mi. Tó pé àti òfin ẹ̀. Ìwọ̀lọ́wà náà tí ó tó bàjẹ́ ọmọ ẹgbẹ́ ní ọ̀pọ̀ máa fẹ́. Àwọn àti àwọn ọmọ àrẹ̀ tí ó máa dáwó àrẹ̀ ìwọ̀n pé ó lọ́wọ́ tí ó máa dáwó sọ́lẹ́ máa ń gbóró ilé jù ẹni tó máa dáwó máa bí bá àjọ nílẹ̀. Àbí? Òfin tó gbóbi lẹ́yìn wọ́n ti ń dájọ́ ìkàmí ẹ̀lẹ́ ìdájọ́ kọ́ nílé tó nípa ti kọ́ ní Indonesia ní àwọn tí wọ́n máa ń pọ̀jù náà wọ́n lálájì Indonesia náà ní nọ́mbà wọn population wọn náà ló pọ̀jù náà àwọn mùsùlùmí lágbàáyé gbogbo wọn tẹ̀lé wọn in terms of population wọn náà máa ń pọ̀jù ní hajj but system ìjọba ṣe fún wọn from local government level èyí tó fi dé national level lọ sí ọlọ́run tó pààrọ̀ ìgbẹ́ká sọ̀rọ̀ fún wájú lẹ́lẹ́ka ọ̀lùmọ̀dá lọ́dún mẹ́wàá lọ́dún mẹ́jọ lọ́dún márùn-ún tó bá pé gọ́ọ̀mẹ̀ntì ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ló gbàjọ èyí pé àjọ tí èèyàn àgbàdì ló bá ká lọ kò tó jọ àjọ ń gbà jọ lọ́pọ̀ àwọn ìjọba ló bá wọn gbà láyẹ̀ ti pé wọ́n mú ti báyẹ̀ owó ẹ̀ ti di àti láti ìgbẹ́ni fún láì kò tẹ́lẹ̀ tó pọ̀ fún wọn ní kò sí tó burú bí i ọjọ́ dání ìbádára fún lé fún òye tó wá pé òun fún láti owó ìkójọ lẹ́sàn ó tẹ̀fẹ́ èyí pẹ̀lú tí èèyàn máa ń ṣe lọ́wọ́ àìsàn ọmọ ìfọ̀kùn ní pẹ̀sáfù náà ní bọ́dá wà lọ sí àjẹ́ ní bóyá ẹni yóò sì lówó ẹ̀sánpù bọ́yá ń tajà kan ọjà yóò wà òkú sí wà òkè wọ́n láwọn fẹ́ lọ tajà wá ní tí owó yẹ tí wọ́n kó fún máa fi ṣe bí ẹjọ́ kí ni kẹrí àǹfẹ́ ní oúnjẹ. ẹsẹ̀ rí bẹ́ẹ̀ àti ní confidence nínú ọlọ́run ó ní confidence nínú owó ọ̀pọ̀ nínú ọlọ́run ó ti jẹ́ pé kápítà yẹn ọmọ kókó báyìí àti ìjọba àti ìjọba nílùú èrò lọ sọ sílẹ̀ sí ìyẹn lè sọ fún rẹ̀ ó yàbí rẹ̀ ó sọ fún rẹ̀ ó yàbí rẹ̀ sàyẹ ọlọ́wọ̀ kọ̀ọ̀kan sí ilẹ̀ rẹ̀ lọ bí ó ti so ṣùgbọ́n owó tí a sì tí wọ́n fi sọ ilẹ̀ yẹn àti náà tó gbọdọ̀ fi lọ orí àbẹ̀rẹ̀ àti náà gbọdọ̀ fi lọ gbọdọ̀ tó fún àti lórí lọ ìgbàgbé ìgbà ilẹ̀ bí ẹni tó fi fi láti ẹ́ àìsí ti jọ́ ọ̀rọ̀ yẹn fún oyè tó lọ wọn wà lówó àtìlẹ̀ ìjọba wọn bẹ́ àti ìgbẹ̀ tó wọn lẹ́ gbé kẹlẹ́ ìlànà kò bá mu ó ti mẹ́ka pa tó lọ sí àṣì báyẹn tí ò bá fi lọ yóò mọ ẹgbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí wà ní ìran tó ní ìlú owó kéèkì ọ̀pọ̀ ìgbọ́n tó wá ní ọjà kan ọjà ti jẹ́ so ìfẹ́ yìí ní kọ̀kọ́ tó bá gbọ́n gbé ìtọ́jú mímọ̀ tí ìpàdé tí ìpàdé àtọ́ nínú so ọkọ̀ tó lè torí ìlú kò ti tẹ àwọn ọ̀rọ̀ bá ti máa ń jẹ ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ìjẹ́ mi. ìdílé ní ẹgbẹ́ tó bá jẹ gbèsè gbèsè bá bàjẹ́ lọ́rùn

èèyàn ya tó máa lọ sí hàn wọ́n dà pé èmi jẹ́ gbogbo lọ sí àtìyẹ́ lè jẹ́ ìmọ́tò ní mọ́tò pé nǹkan ìsan rere yìí wà nílẹ̀ ókè ẹjọ́ fún ilá gbogbo ọjà ẹ̀kan níbi tí ọ̀rẹ́ ta ọ̀sán níta ẹ̀yẹ́ tẹ̀lé trọ́ọ̀sì ẹ̀ pẹ̀lú ẹ̀sí ìdúgbọ́n mọ́ wá tó wà láìpẹ́ sí ẹ̀yẹ́ kan ní mo bá fún yìí àdé ọ̀rọ̀ kó Ìbálàbẹ́lẹ́ ti lọ sí máa ń bẹ́rẹ̀ bí, máa jẹ́ rí ẹni ó kò fẹ́ lọ sí àkúlọ̀ nípa ìlú, lọ sí bí owó ìpè ní sọ́wọ́, lọ́wọ́ lọ lọ sí mọ́ta, bí wọ́n sì fẹ́ nù. Wọ́n ní òsì lọ́wọ́ ẹni bọ̀, òkúta lọ tàjọ lọ ìlọ́sọ̀. Àbí yẹ̀kẹ̀, ìbànújẹ́ tí ó bẹ ní ilé òní mọ níwọ̀nba. Tó fẹ́ ayé bílẹ̀, ẹni òkú ilé kápá tó lọ sí ájù náà ní ìjọba. Tó fẹ́ sí ìlú sọ́kọ́ owó ìlú kan náà fàbèlè náà ni sẹ́lẹ̀ ẹ̀jẹ̀ rí kò yẹ. iná lórí sọ́wọ́ bá ọ̀sán làwọn ìmọ̀kò bẹ̀rù dóòlù wọn. Ẹni tó ní kàkà kó san lè di onígbòkù tó wá ń lọ lára aládùúgbò rẹ̀. Àmọ́ ìjọba kò Láyé ní ìlú ìjọba ló àbí ẹ̀ káka ya tẹ́lẹ̀ ẹ̀sìn tí lè fa inú ẹ̀sìn ẹ̀kọ́ máa ń lọ ẹ́ aláwọ̀ àti pé níbi tó bá lè ṣe ìlérè tó èsì ìlẹ̀ lọ́nà ìdí náà lọ àwọn ọ̀yọ́dà ọ̀yọ́dà ọlọ́dà wà lórí ìbọ̀wé wọn ọba ti dé o máa fi ayẹyẹ ájì kankan owó ayẹyẹ ájì rẹ ọkọ̀ ọgbọ̀n wa ni. àwọn ẹgbẹ́ sọ ọ̀sẹ̀ pé àwọn ìmáàmù sí ìrìn ìrìn ìrìn lórúkọ mẹ́rin tó wá tó ní lákàlẹ̀ kejì. เป็นทุกข์ก่อนเราหยุดปัสสาวะร่างกายของคนหรือร่างกายเราคอยร่างกายเราติดเลี้ยงร่างกายของคนที่ทุกข์ก่อนเราถูกพูดลงมาคือถึงจะเอาไปวันนี้และถ้าถึงเจที่ที่ทำเราเองถึงวัดนี้อะไรอยู่ที่ยินดีปัจจัยหน้าตาเหมือนเดิมโดยแรกที่ดีนะก็มันยังดีเด่นบุบบัติตาแค่มีว่าที่ผู้รู้นี่เราที่ดีขั้นนี้ตัวการนั้นเราได้เจอดีดีว่าดีดี wọn nìkan lórí ó dé ìgbò ilé ìlọ́lá ti lọ sórí orí ẹ̀ ó lè wọn ọ̀nà ibi kẹ́kẹ́ lè pè kúkú fọ́kù wa lórí ní bọ́s orí ìdí ìfìládà àwọn ẹ̀ kódà inú àbíṣà tó lọ́nà àbáàdé wọ̀rọ̀ fáwọn ilẹ̀ nàbí kó bá tó sọ fáwọn mẹ́rin lọ́sọ ó ní ìrún ọlá ti àti

wọ́n ti àkàtà sẹ́ni tí wọ́n pàtíwájú kó tó gbé kò bá mú jẹ́ ìmọ̀bìnrin kò bá mú jẹ́ tí ó rántà àwọn ọ̀sẹ̀ láti pé lẹ́rin wájú òkúlẹ̀ lọ́gbọ́n lọ síkiri tó rọ̀ mú àkàtà sí ẹ̀fún ilẹ̀ ló ti pé lẹ́rin tó bá ti wá pé ìṣẹ̀ náà fún lẹ́rin àsára wọn gbogbo wọn papọ̀ lẹ́yìn tó kù tó yà léèrè kò ti jẹ́ àwọn ọmọ méjì sálámọ̀ olóògbé kó wọ́n mọ̀ rí ní ojú lẹ́yìn ọ̀nà sálámọ̀ ọ̀nà sálámọ̀ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين